kọ́ríntì kínní orí kọkànlá. ẹ máa farawé mi bí èmi náà ti ń farawé kristi mo yìn yín nítorí pé ẹ ń rántí mi nígbà gbogbo àti pé ẹ kò jẹ́ kí àwọn ẹ̀kọ́ tí mo fi kọ́ yín látijọ́ bọ́ lọ́wọ́ yín mo fẹ́ kí ẹ mọ̀ pé kristi ni orí fún olúkúlùkù ọkùnrin ọkùnrin ni orí fún obìnrin ọlọ́run wá ni orí kristi ọkùnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù tí ó borí fi àbùkù kan orí rẹ ṣùgbọ́n obìnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù láì borí rẹ̀ fi àbùkù kan orí rẹ ó dàbí kí ó kúkú fá orí rẹ̀ nítorí bí obìnrin kò bá bo orí kí ó kúkú gé irun rẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ ìtìjú fún obìnrin láti gé irun rẹ̀ mọ́lẹ̀ tàbí láti fa orí rẹ a jẹ́ pé ó ní láti bo orí rẹ. nítorí kò tọ́ kí ọkùnrin bo orí rẹ̀ nítorí àwòrán àti ògo Ọlọ́run ni ṣùgbọ́n ògo ọkùnrin ni obìnrin nítorí ọkùnrin kò wá láti ara obìnrin obìnrin ni ó wá láti ara ọkùnrin àti pé a kò dá ọkùnrin nítorí obìnrin obìnrin ni a dá nítorí ọkùnrin nítorí èyí ó yẹ kí obìnrin ní àmì àṣẹ ní orí nítorí àwọn áńgẹ́lì ṣùgbọ́n ṣá nínú Olúwa bí obìnrin ti nílò ọkùnrin bẹ́ẹ̀ ni ọkùnrin nílò obìnrin nítorí bí ó tilẹ̀ jẹ́ pé láti ara ọkùnrin ni obìnrin ti wá láti inú obìnrin ni ọkùnrin náà sì ti wá ṣùgbọ́n ohun gbogbo ti ọ̀dọ̀ Olúwa wá ẹ̀yin náà ro ọ̀rọ̀ ọ̀hún wò láàrin ara yín ǹjẹ́ ó bójúmu pé kí obìnrin gbàdúrà sí Ọlọ́run láì borí mo ṣe bí iṣẹ́ ẹ̀dá pàápàá kọ́ yín pé tí ọkùnrin bá jẹ́ kí irun rẹ̀ gùn ó fi àbùkù kan ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni pé ohun ìyìn ni ó jẹ́ fún obìnrin tí ó bá jẹ́ kí irun rẹ̀ gùn nítorí a fi irun gígùn fún obìnrin láti bò ó lórí bí ẹnikẹ́ni bá fẹ́ máa jiyàn lórí ọ̀rọ̀ yìí kí ẹ mọ̀ pé ní tiwa a kò ní oríṣi àṣà mìíràn bẹ́ẹ̀ ni kò sí nínú àwọn ìjọ Ọlọ́run nígbà tí mo ń sọ èyí nǹkan kan wà tí n kò yìn yín fún nítorí nígbà tí ẹ bá péjọ ìpéjọpọ̀ yín ṣe ibi ju rere lọ nítorí ní ọ̀nà kínní mo gbọ́ pé nígbà tí ẹ bá péjọ pọ̀ gẹ́gẹ́ bí ìjọ ìyapa máa wà láàrin yín mo gbàgbọ́ pé òtítọ́ wà nínú ìròyìn yìí nítorí ìyapa ní láti wà láàrin yín kí àwọn tí ń ṣe ẹ̀tọ́ láàrin yín lè farahàn nítorí èyí nígbà tí ẹ bá péjọ sí ibì kan náà kì í ṣe oúnjẹ alẹ́ olúwa ni ẹ̀ ń jẹ nítorí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín ní máa ń kánjú jẹun ebi a máa pa àwọn kan nígbà tí àwọn mìíràn ti mu ọtí lámúyó ṣé ẹ kò ní ilé tí ẹ ti lè máa jẹ kí ẹ máa mu ni àbí ẹ fẹ́ kó ẹ̀gàn bá ìjọ Ọlọ́run ni ẹ fẹ́ dójú ti àwọn aláìní àbí bẹ́ẹ̀ kọ́ kí ni kí n sọ fún yín ṣé kí n máa yìnyín ni rárá o n kò ní yìnyín fún èyí nítorí láti ọ̀dọ̀ Olúwa ni mo ti gba ohun tí mo fi kọ́ yín pé ní alẹ́ ọjọ́ tí a fi Jésù Olúwa lé àwọn ọ̀tá lọ́wọ́ ó mú búrẹ́dì lẹ́yìn tí ó ti dúpẹ́ tán ó bù ú ó ní èyí ni ara mi tí ó wà fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi bákan náà ni ó mú ife lẹ́yìn oúnjẹ ó ní èyí ni ife ti májẹ̀mú titun tí a fi ẹ̀jẹ̀ mi dá nígbàkúgbà tí ẹ bá ń mu ún ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúgbà tí ẹ bá ń jẹ búrẹ́dì yìí tí ẹ sì mu nínú ife yìí ẹ ń kéde ikú olúwa títí yóò fi dé nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń jẹ búrẹ́dì tàbí tí ó mu nínú ife olúwa láì yẹ jẹ̀bi ìlòkulù ara àti ẹ̀jẹ̀ olúwa kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kí ó tó jẹ nínú búrẹ́dì kí ó sì tó mu nínú ife olúwa nítorí ẹni tí ó bá ń jẹ tí ó mu láì mọ ìyàtọ̀ tí ó wà nínú ara Kristi ìdájọ́ ni ó ń jẹ tí ó sì ń mu lórí ara rẹ̀ nítorí èyí ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe di aláìlera àti ọlọ́kùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ti kú ṣùgbọ́n tí a bá ti yẹ ara wa wò a kò ní dá wa lẹ́jọ́ ṣùgbọ́n bí a bá bọ́ sínú ìdájọ́ Olúwa ó ń fi ń bá wa wí ni kí ó má bàa dá wa lẹ́bi pẹ̀lú àwọn yòókù nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun kí ó tó kúrò ní ilé kí ìpéjọpọ̀ yín má bàa jẹ́ ìdálẹ́bi fún yín nígbà tí mo bá dé n ó ṣe ètò nípa àwọn nǹkan tí ó kù.